الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك الله أقول في أولاكم أتوجد نبوة محمد ọlọ́nkí ọba àti akí ọmọ sílé iná tí wọ́n pẹ̀lú kọ̀kan wa kọ́ọ̀lá ti ti bẹ̀rẹ̀ kọ́ọ̀lá ti pẹ̀lú nínú iṣẹ́ tí ọ pàtàkì nínú ìṣòro ìgbọ́n tí àbí ti wá lórí ẹ̀ ó sọ nípa ọlá tó wà lórí ẹ̀ òun náà ni ìyá ọ̀rọ̀ bàbá kanilẹ́kùlà ló wà ó tàbí máa pè ní àtàràwí ìwọ̀n àtàrà kọ́dà bí èyí bá jí fọ́mọ sí kìyàmù lérè tẹ́lẹ̀ tó bá jẹ́ mùsùlùmí a kò ní bá mú fún fọ́mọ sí ànábì máa máa nọ́sọ̀ lórí pé máa ń kọ́ ọmọ ọmọdọ́nà ìmọ̀ẹ́lẹ́ wà ìfàdà wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún máa tàkọ́ jẹ́ mi ní zambia ẹni bá sì dé lórí ọ̀rọ̀dọ́nà ní ti ìgbàgbọ́ ìmánì ló ti débẹ̀ àti ìwé ìtàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó ṣe àkórí tí ẹsẹ̀ rẹ̀ yóò ṣe fún tó bá rí bẹ́ẹ̀ báyìí ti ti kọ́ bẹ́ẹ̀ ni ó ṣe níṣẹ́ àríkó náà ní nọ́fílà lórí wọ́n àwọn يرى وعائشة رضي الله عنها وجاء كان نبي محمد صلى الله عليه وسلم أتين رمضان أتبادي سن رمضان يكيجو أكا مكانا له دومي أكا بتانا بي أو عديثني بي أسوا نعم nínú tí wọ́n tó jámà nínú ìsì ànábìyà muhammad sallallahu alaihi wasallam níbi kìyàmù lórí àdékìyàmù ọ̀dọ́ rẹ̀ òun ni pé ànábì ti gbogbo obìnrin lẹ́kílà láti bẹ̀rẹ̀ ojú parí pẹ̀lú pé lẹ́kílà ni bẹ́ẹ̀ ni a máa níṣe pẹ̀lú kíni a máa níṣe pẹ̀lú ìláwọ́ tó kọ̀ à ẹ̀pẹ́ yóò fàṣìkò kan kí òun òun ti pé òun tó kí náà yóò ti tìláwà mẹ́ yóò fún wa lásìkò kan tó fi dá kakùrá nì يرى عائشة رضي الله عنها قلي ولا أعلم نبي الله قرأ القرآن كله في ليلة قلوا ما نبي محمد صلى الله عليه وسلم قلي لا تجري وجه تاريخ القرآن لا تجريك ولا قوم ليلة حتى أصبح تسيب الجهد من ولا صام شهرا كاملا غير رمضان وتجاوز ثلاثة تولي تجي رمضان لنا نعم لما تكون توقع ليه هنا يقول عبد الله بن عباس رضي الله عنهما باطني كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس النبي لم يتوصل olùwàkẹ́yàn ajíwájú máa yẹ kó nu fi Ramadan nígbà tí ọrẹ ànábì tó máa ń pọ̀ jù inú Ramadan lẹ́nà òyìnbó yẹn kọ́ọ̀hù jìbìrìlù nígbà tí jìbìrìlù bá pàdé wàkẹ́yàn jìbìrìlù yẹn kọ́ọ̀hù kó lálẹ́ ilájẹ́ fi Ramadan gbogbo ìlú Ramadan lẹ́nà ànábì máa tó kù ó ti parí gbogbo ìdílé wa ànájẹ máa kakọ̀ yóò mú tọ́kùn wọ́n ti mọ̀ ọjà mọ̀lẹ́kẹ́sà. àjọ ti pé iná fi òru yóò fi kakọ̀ ara nì lọ́tọ̀ yóò náà yẹn náà fi lábẹ́ na ọ̀pọ̀lọpọ̀ náà fi lànà jù nínú Ramadan ìmọ̀ ń

ọkàn mú yẹn pàdánù ládàá bá ń sàrò àti tó wà bẹ́ẹ̀. náà ilé ọlọ́fà tó ń ṣe ọlọ́run bò fi máa ti fún wọn ní lemọ́lemọ́ kọ́mọ́ wà di pé ìbéèrè lọ́wọ́ àsọ̀kalẹ̀ pé ìran ásámú ó ti dọ̀nà yàn gẹ́gẹ́ bí wákàtí máa wà. torí ẹ̀ ìpínpá náà bì láyà nìyẹn ibi sábà máa ń dá sí ìyọ́n tó fi bẹ́ẹ̀ náà ó sì ti fún wọn láwọn òrùka ní òru twenty three Ramadan ó ti fún wọn ó di òru twenty four ànájọ twenty twenty four ànájọ jáde òru twenty five ó tún ti fún wọn òru twenty six kò tún jáde òru twenty seven ó tún ti fún wọn. wọ́n tún retí ẹ̀. kódà táìmù kan rẹ̀ tí wọ́n retí ẹ̀ retí a ọ̀padà rí wọn àrábì ní ọwọ́ àti àṣùbà ó ní mo pé ẹ̀ ń kí n jáde níbẹ̀ yẹn ó ní mo mọ̀ jáde sí torí di ọ̀rọ̀ ilé ọlọ́hàkùwà àti ìtọ́lọ̀ ròyìn wa Muhammad wa sallam ara náà bẹ́ẹ̀ ni nínú àtàrẹ́lì wa Muhammad sallallahu alaihi wasallam tí bá ń fi kìyàmù lèl àbí kìyàmù Ramadan ànábì máa ń pẹ́ tí máa ń pẹ́ jẹ òṣèlú àkọni ọ̀kan náà sàhábí tó dé ó kí ní lẹ́yìn ànábì jọ pẹ̀lú rẹ̀ ànábì jọ nílé bá ó lè rò pé yọ́ọ̀ka bíi ọgọ́rùn-ún àyà ni <laughs> ó gbé ọgọ́rùn-ún fáàtì lọ ikú ńlá ọ̀tá lọ ó fi kabákọ́là tó wọ́n àfẹ́yà tó bá kàtàn yé rùkú ànábì kabákọ́là tó bá ó tún yẹ́ni lé síwájú ó tún parí ó tún padà sí ni ó ní à òun ń náà à ń kí ni tó rò ó ní òun òun fẹ́ kọ fún ànábì ìjọba ànábì ìmọ̀ ìjọ nẹ́fílà tẹ́tẹ̀ rí sí ìbúba yìí áá báyìí ah, ah, lè rí kí ló dé ẹgbẹ́ para yìí tó bẹ́ẹ̀ lọ́wọ́ ti tàforíjì ẹ̀ṣẹ̀ yìí fún yín tí ẹ̀ tó ń jà mara yìí sí ẹ̀gbọ́n dára bí ìlú ó ní afẹ́lẹ́ àkúrú abudan ṣàkúrú lọ. sẹ́mi lè rí jẹ́rí tẹ́ mọ̀ pé dáfọ́ náà ilé ìlú fi ń dúpẹ́ fọ́lọ́ bó ṣe náà bá rú yálà wọn àìsàn rọ́bì yẹn lọ àyàn onu ní ìgbà tí wọ́n rèé ìró wa ànábì tó ní máa ń kí mọ́kànlá ó wá ní ìsọ́lì àrùbáà yóò kọ́ kí mẹ́rin ìtumọ̀ yóò kí mẹ́rin kí pé mẹ́rin yóò kí tó tó sálámà kọ́ o yóò kí méjì méjì mẹ́rin yóò sálámà wa nípa bí òun bó ṣe dá sí tó ń ṣe dùn sí ọpẹ́ àlébì náà pẹ́ mẹ́jọ bí òun àlébì ṣe rí òun nìyẹn. na bó wá ní sọlá ti tarawih ìran atámú a ní kìyàmù Ramadan náà fi Ramadan àbí a ní àtàràwí àtàmú kí ni wọ́n ń pè ní tarawih wọ́n máa ní irun àti ìkóni irun tó ní irun àti ìkóni torí pé kò béèrè dé rárá iṣẹ́ ni iṣẹ́ àti làágùn òun ni tàràwé iṣẹ́ àti làágùn kò béèrè dé. náà nínú òun náà tí wọ́n fẹ́ ká mọ ní jẹ̀mọ́ òun ìran asámú wà. gẹ́gẹ́ bá a ti sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti fún àwọn ọmọ sọ̀hábà títí ló tó wá sí fún wọn ní àkọ́kọ́ òní náà ló sí fún wọn wọ́n wá kí wọn ní títí ó fi di pé ìdá kan ní ọ̀dá mẹ́ta òru lọ wọ́n tún kí kan títí ẹ̀tẹ́ ìṣẹ́ wọ́n tún fi ìdájọ́ lọ ìgbà wọn ti ẹlẹ́ẹ̀kẹta àtùbá bẹ́ẹ̀bẹ̀ sàríkẹ́ bọmọ wọn lọ́wọ́ tán kọ́dà nígbà tí wọ́n kí èyí tí wọ́n kí wọ̀ dájú orí wọn à ń sábé fún ní ilé ànábì ọ̀bá tún já lékún sí agbádùn èyí púpọ̀ ẹ̀rí kẹrẹ ànábì wa sọ gbólóhùn fún pé ẹjẹ́ àti mọ bẹ́ẹ̀ قل إن الرجل إذا صلى مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة إذن كتب له قيام ليلة tí ẹ bá bá ìmáàmù kírun láti bẹ̀rẹ̀ dé parí wọ́n kọ́ ládá tó gbogbo òbílẹ̀ ti nẹ́fílà ládá tó rọrùn nínú tó ń jú ètò àdìsí yúnísì àrísúnmọ̀ méjì nílẹ̀ ànábì ṣe ìpẹ́ ó ṣèyàn lójú kòkòrò láti kí asáwọn ní jàmá òun náà tó wá sí kíni òun náà ti ó tún ti fún ọ ní ní jàmá arísúnnàtì kínú alkọ̀ọ̀líyà àtiríkínú àsúnnàtì ìfẹ̀líyà ní ìjìlọ papọ̀ níbẹ̀ látara àdìsí yìí làwọn àfáà sọ pé àwọn kọ́ ni pé a mọ̀ pé ìrun ìwọ̀n ọ̀tọ́rọ̀ a mọ̀ sọ pé àsìkò yìí lọ́bẹ̀rẹ̀ gan ìgbà yìí lọ́bẹ̀rẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣáì bá dà sọ̀lá tẹ̀lẹ̀ wà rọ́ọ̀kì bá ti lẹ́yìn ìgbàlá bá pè nìṣọ́ àìta àtìyàn nọ́fìlà rẹ̀ tán nọ́fìlà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé èrè ìṣá yìí náà ní nọ́fìlà bí wọn àti bá ṣe ní nọ́fìlà lákàtà fájírì tí àyílà ní ó níwájú ó ní lẹ́yìn mọ́gírìbì ni bí mọ́gírìbì ṣe ní ogún ẹ̀rọ ìṣá yìí náà ní rákà méjì jẹ lẹ́yìn ìgbàlá bá pè nìṣọ́ àìtàn tá a kí rákà méjì yẹn tán àtìgbà yẹn a lè àtàkùn tó ti bẹ̀rẹ̀ yìí àsìkò iná wá dáàjù tó lọ́lájù òun ni kákọ́ sùn káwá sí kádìdì káàkiri náà èyí tó lọ́lájù ṣùgbọ́n nǹkan méjì fẹ́ papọ̀ ọ̀kan ní láti tẹríba fọ́kàn tá a bá tètè sí lẹ́yìn ìṣáyì ọ̀pọ̀ mùsùlùmí lọ́jọ́ àǹfààní ọ̀pọ̀ mùsùlùmí yóò dìde ní ó jẹ́ àǹfààní ju ká sọ pé ká lójú lóru ká máa ti lóru lọ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ẹ̀ní lè jẹ àǹfààní jẹ̀mọ́ òkèèrè àǹfààní ó ti sọnù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni tó wọn alẹ́gbẹ́ sọ pé òun máa fẹ́ kí lọ́wọ́ aago mẹ́ta wọ aago mélòó ni wọ́n tọ̀ èmi ọmọ kí tèmi láago mẹ́ta wọ́n kò jù mí ṣé ọlá akọ ọjà kò tó rárá torí àdìsí yìí tí wọ́n bá kírun pẹ̀lú ìmọ̀mù tó fi parí wọ́n kọ́ ládàá tó gbogbo orí ló fi yẹn sílà ìyá ni wọ́n kọ̀ fún tí wọ́n bá fi lọ́wọ́ gbẹ̀yẹ̀ orí kò ní gba ládàá wọn láéláé. bàbá fi wá ní kọ́dà lórí pé ní kiri rí wọ́n fẹ́ fẹ́ dìgbẹ̀yẹ̀ orí wọ́n ní kéwọ́n ká ẹ̀kọ́ kí tó fi bẹ́ẹ̀ lè mọ́mù kọ́ lọ sí mẹ́sílà mi lórí kọ́ mọ́ lọ sí kó fi ní kiri lọ sí kí ó fi kí náà pé àbú òrera rẹ̀ bí ọlọ́ àmì àrẹ́bì mọ kọ̀ǹdíṣọ̀ rẹ̀ pé pẹ̀lú wàhálà rẹ̀ tó bá ti ti pẹ̀lú ojú lóru ó ní kí ń fi rẹ̀ kò tó sùn kí tó tó tó kó tó di tó sùn mọ ti kò tó sùn àdúgbò àkọọ́lẹ̀ tó yẹ fún àbú òrera rẹ̀ ìwà àni ó kíra kọ́bla àná kí n tí wítìrì mi kí n tó sùn ojú tó náà lọ́jọ́ àmọ̀ pé wítìrì ká sọ ní ìgbẹ̀yìn wọ́n gbogbo ìyẹn tó yẹ ọ̀rọ̀ ọ̀hún tó bá ipá sí kò yí ká ti jọlá pé a kí oúnjẹ mọ́ pẹ̀lú ìmáàmù àjọlá pé a aládá gbogbo òru la fi ké wọn ó ti tó ó ti tó. náà látara pé wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣá yìí àkíyèsí kan náà tún wà ń bẹ̀. ìfihàn pé àwọn èèyàn gbọ́dọ̀ kẹ́dú tí wọ́n wàá kí ìṣá yìí tásìkò rèé tó tó èyí tí wọ́n fẹ́ tètè kí ásámú à tí wọ́n bá fi bẹ́ẹ̀ wọ́n pàdánù nǹkan tó pọ̀ wọn kọ́kọ́ ní òun ìṣá ìyẹn náà ásámú yẹn lòkun ṣe gíní òun lòkun ní ìtumọ̀ wọ́n pàdánù tó pọ̀ jù torí ẹ̀ agbọ́dọ̀ ní sí ìlú gbogbo ní àkárí pé ìṣá ìwọlé tó tó ju paaki àwọn kan jẹ́ pé wọ́n bá di kí wọ́n débì tán tí wọ́n ti gbàgbé wọn mọ́ pè wọ́n ẹgbẹ́ jẹ́ pé wọ́n bì tán báyìí rámù kan òde báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ìṣá ìwọ̀n bẹ̀rẹ̀ ásámú Ah kìí ṣe ìrun tọ́lọ̀ ń pa ní láti ọ̀nà kìí ṣe ìrun tọ́lọ̀ fún láti ọ̀sà àwọn olùyí tẹ̀ǹkì ìrun tara yí ní ń dákì ní ọlọ́run kò ní ìlú kò ní kankan fi ṣe lọ́dọ̀ ni. na jọ̀mọ́ àṣàmú ó kọ́kọ́ ní sínú bẹ́ẹ̀ ló tó obìnrin náà sínú ó ti tọ́wọ́kùnrin tó kí jẹ́ náà lọ́tọ́wọ́bìnrin tó kí jẹ́ náà ẹnu wọn pé obìnrin tí ó wá sí ẹnìkan mẹ́sẹ̀jì mi lánàá ee mọ́sálásí àwọn sólà ni wọ́n ń lò píkà ẹ sì máa ń wọlé àwọn táwọn lè máa fọ́lò wọn níbẹ̀ àrárá tó rò láyé obìnrin ẹgbẹ́ láyé obìnrin kí á lóde ọlọ síbẹ̀ náà ni ọlọ kìlì wọn ní kẹmọ ẹlọ ẹni wọn pẹ́ni tó bá fẹ́ jáde ó mójútó àwọn mẹ́jẹ̀mú tí obìnrin gbọdọ̀ mójútó tí ó bá jáde kó nínú ilé. lórí pé wọn kọ́ gbogbo ara wọn kí lè kọ́ mọ́ hàn rẹ̀ ní ara rẹ ó sì máa lùkẹ́ fún jáde kọ́mọ́ lùkẹ́ fún jáde àbí kọ́ wá sọ̀sọ́ ẹgbẹ́ yíyá sẹ́yìn lọ gbogbo ọmọ dún lára rẹ̀ àyìn ọmọ àwọn òkúta ní kọjá wọn gbogbo ẹ̀ gbọdọ̀ jìnà sí. ìní tó obìnrin tẹ́lẹ̀ gbogbo òun tí ẹ̀bà kí ọgbọ̀dọ̀ ní aṣọ kọfà gbogbo ara rẹ̀ ojúbọ̀ ọgbọ̀dọ̀ yọlẹ̀ bẹ́ẹ̀ ni apọ̀ ọgbọ̀dọ̀ yọlẹ̀ sí obìnrin bá rẹ̀ yọlẹ̀ àbójúbọ rẹ̀ yọlẹ̀ kò ni òun ni ká ara wa ara òwò tó bìnrin náà gbogbo ara rẹ̀ lẹ́yìn ojú àtọ́ apá ọwọ́ nìkan tó gbọdọ̀ yọlẹ̀ ìwọ́tọ̀ bá lé náà ló jẹ̀lú báàbù tó wò ó pé kínní ó lò láti fi jọ́sìn fọ́nà ọba rẹ̀ torí pé tó bá kọ́fà ara rẹ̀ irun yóò nítumọ̀ lọ́dọ̀ náà kọ́lá bí wọ́n dá sí nínú ilé wọ́n dá sí nínú ilé bó ṣe gbọ́dọ̀ múra òun nìyẹn náà ẹ̀rọ nípa òǹkà aráta àǹfààní àti ká àti sọ̀rọ̀ àdìsí yàrá aisha kan pé ànábì èkìtì mọ́kànlá lọ nígbò mí mẹ́tàlá bẹ́ẹ̀ ni màá fáwọn máa ní bóyá èyí tó dáa jù òun náà ní yóò pàtàkì náà jù ṣùgbọ́n ànábì ò fi gbèdéke sí pé yóò báyìí lọ́mọ gbọdọ̀ kí kò sẹ́ni tó lè rí ẹ̀rí rẹ̀ pé ànábì ní sọ̀lá lo iye báyìí rẹ̀ kù ṣùgbọ́n ibi tá nàbí mọ̀ sí i. àdìsí tó wá pé sọ̀láàtò léèlì mọ́síná mọ́síná inú òru méjì méjì ni méjì méjì ni ìyẹn pé méjì méjì lẹ́ẹ̀mọ́ sí ilẹ̀ sálámà ó ní fáìdà ọ̀ṣìyà àhàdùkùn mọ̀ lè fàjọ̀rọ̀ àwòsùbùhà sẹ́ni kọ̀ọ̀kan yín bá ń bẹ̀rù pé àlùfájà àti ti fẹ́ yọ wàlẹ̀ yóò ké صلى ركعة واحدة توتر له ما قد صلى kó kíra kẹyọ kan sí kó ṣe wí tòdì tó ti kí ẹ̀ pé orúkọ mẹ́tí méjì méjì lọ ọ̀sọ́ pé tí ó dáadé ní báyìí ó ní tó lè jẹ́ dáadé ní pé ó ti bẹ̀rù pé àlùfáàjà ń fẹ́ yọ fọkàn sí tòdì tó báwọn. torí ẹ̀ ló fi jẹ́ sí pé àgbọ̀dọ̀ lé mẹ́ra wa láwọn tí wọ́n bá sọ pé méjìlá àbí mẹ́tàlá mọ́kànlá làwọn fẹ́ kí ẹni tó bá lóun ti ju bẹ́ẹ̀ lọ òun fẹ́ kí twenty àgbọ̀dọ̀ kan lé ní díà nwa ẹni tó lé lórí ọ̀rọ̀ yìí ọba agbára lórí pé wákà mọ́kànlá àbí mẹ́tàlá lè gbọdọ̀ fi wọ́n gbà pé bíbí àní ká tún ju mẹ́tàlá lọ ṣùgbọ́n wá sí nǹkan kan tó sí pé á lè yìí á lè fi wà fún wọn gbogbo tí wọ́n ń ṣe àwọn òṣòpá ẹni tó bá gbà pé ẹ̀ lè fi ju ṣe eleven lọ thirteen lọ tó ní bíbí àníwọ̀n àmọ́ gbà pé iṣẹ́ yẹn bíbí àní báwọn ọ̀gbọ́n tó bá ti káwọn ti àmọ̀ ẹ̀lẹ́kọ́ dídó bíbí à rárá torí pé ìgbìyànjú tí àwọn èèyàn mọ̀ pé orí ṣe é kẹ́ni ìtàwọn orí tọ́wọ̀n sáwọn làwọn sọ ìtàwọn orí tọ́wọ̀n sáwọn náà làwọn náà sọ lórí ẹ̀ àwọn ẹnì kankan ló bíbí à ẹ̀pẹ́ ọ̀rọ̀ tó ní tó lágbára yìí báwọn kan ṣe máa rí wọn kódà bí wọ́n bá ṣe rọ́jù fúnra wọn tó ní agbára kò ní kí wọ́n ríra wọn wọ́n máa wá sí tọ́jú wọn lórí wọ́n tún máa bí kíni wọ́n tún máa jẹ̀wọ́ra wọn. bàbá alibani ń bàbá alibani àti bàbá hamudu kuwaiti rí nínú àwọn tí wọ́n lé tí wọ́n fún ara lẹ́kùn tí wọ́n lọ nìkọ́bù ó ti nìkọ́bù sọ́rọ̀ yẹn ni àbí sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gbé làmẹ́jì sọ síra lórí pírà nígbà wọn pàdé gbọ́ wọ́n ti ra wọn ní mẹ́rìàbà mẹ́rìàbà wọ́n kọ́ra wọn lé wọ́n kọ́ra wọn lé ilé gbọ́dọ̀ tó lé nìyí. àwọn àjòyè kan ti lọ two thousand four two thousand five bí a ti jẹ́ bàtà gbé orí orí wọ́n lé gbogbo àwọn ènìyàn lọ lọ́wọ́ ti kí lọ́wọ́ ti kí ju twelve eleven lọ ó bídíà ló ní tí kò wá gbọ́ yé ni tí kò gbọ́ yé ọ̀dá tiẹ̀ sọ ìfẹ́ yóò lóun ti òun ti ṣàlàyé ọyọ tó ti gbọ́ yìí tó ti èyí kéwẹ́jọ la ìyẹn wọn bọ́ káàkiri ọ̀sọ̀ rẹ̀ di àbá gbogbo ayé. náà nítorí ẹ̀ torí pé ìkẹ́kẹ́ ń bẹ tó tún jáde èsì tá a bá ní mọ́kànlá mọ́kànlá náà ni tó tún mọ́kànlá náà bì kí àní fi mọ ní òkà tó kì fáànà ẹ̀dùn ti kì náà bó ṣe kí lọ́jọ́ náà súnmọ́ kan lòun náà agbọ́dọ̀ tẹ́lẹ̀ gbọ́dọ̀ àrẹ́bí tó mọ pẹ́ tó ti bá ń kì bákan náà nínú dáàtò tẹ̀lé ni pé báwọn ẹbí bá pẹ́ dáadáa ní ìdú tó ka tó tó dùn tí ó bá rò fún náà yọ pẹ́ yọ pẹ́ kí ó ṣe pé káwá ka kéwú ká lè fẹ́ jùmọ̀ àwọn olórí wákà kan káwá ló fẹ́ sẹ́kọ̀ lórí ìrìkú. tó túnbọ̀ àrẹ́bí la tẹ̀lé lẹ́wọ̀n àtẹ̀lé ń bẹ̀rù náà gbogbo ìgbà náà lọ́yẹ kákíyèsí gbogbo tó yẹ kákíyèsí òun náà nìyẹn bẹ́ẹ̀ náà ní forí kanlẹ̀ náà títẹ ìdó lójú táàmì títẹ ìrùkú àti gbígbérí sókè ńlẹ̀ àti títẹ forí kanlẹ̀ àti gbígbérí sókè ńlẹ̀ títí máa ń dì táàmì nìyẹn. náà kéwù táàkì ibi asámu wọ́n fẹ́ kí ìmáàmù ó ṣe fúnfúyẹ́ fún àwọn jẹ̀mọ́ lágbàlagbà bá pọ̀ jù nínú àbáwọn tí ò lálàáfíà tí wọ́n bá pọ̀ jù. a ti sọ fún wa lẹ́ẹ̀kan báyọ̀ bí ṣe máa ń pẹ́ níbi ìlú bí ṣe máa ń pẹ́ níbi ìlú. wọ́n láwọn sálà tá a bá ti wò ó pé àwọn àgbàlagbà àbí ẹni tí ìlàláfíà tó nǹkan wọn kéré àbáwọn tí wọ́n wà àlàáfíà wọn gbé kò sí láì kíkẹ́ yẹn pé wọ́n ní lásìkò Umar radiyallahu anhu tí wọ́n bá ń kírun wọn máa ń pẹ́ débi pé wọ́n máa ń ka bí three hundred party tí wọ́n fi kírun ẹlòmíì níbi tí wọ́n pẹ́ dé yẹ́wàá wá pọ̀ pa tó fi ọ̀gbọ̀n fún nígbà tí ìjọba ti dé dé dé ti kéré ṣe kínní kò ní ta kò ní ta ìtí wọ́n tún tèmi wọn àti ti ohun yìí ìtí wọ́n tún tèmi wọn. kọ́dà wọn láwọn ìlú gan-an sáárì òun ní máa ń gbé tètè parí pé èyí tí sáárì fẹ́ bọ́ mọ́ ọ lọ́wọ́ ibi tí wọ́n máa ń pẹ́ dé. sẹ́ẹ̀rì pé ìta wà ń ṣe ọ̀nà wá ti ṣe ọ̀nà wá ti jìnnà náà ó jìnnà ó jìnnà àwọn mẹ́ta ní ká gbìyànjú ká sọ náà ni bákan náà ẹni tó bá jẹ́ ìyọ́mù bì kan tí ọjọ́ ọ̀dọ́ tó wá kùránì ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣe ìmọ̀mù fún yìí ìtí wọ́n ń bá bọ̀ tẹ́lẹ̀ alámútàrà kéfà dé náà tí wọ́n fi ń kí átámú àbí mójú àmọ̀ ta ni òun ni wọ́n fi ń kí i èèkọ́ mọ́sàárì bẹ̀rẹ̀ pẹ̀lú pé jíjù kan lánàá fi kí ásámù ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú báwọn ó ti di pẹlẹbẹ bọ́ọ̀lù ẹ̀jẹ̀ ni tọ́lá yẹn pé rákà méjì méjì kébì kan ní ọ̀rọ̀ fífi ọmọ dáàbò kan fún méjì kọ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tọ́ bá tún dọdún mi ó tún bẹ̀rẹ̀ ní kébì kan kọ́ bá tó yẹ̀ dẹ̀dẹ̀ báwọn àbí tó bá bẹ̀rẹ̀ ní mẹ́wàá kọ́kọ́ mẹ́wàá kejì tó bá di mẹ́wàá gbẹ̀yìn kọ́ mọ́ lé kọ̀ọ̀kan tó bá tún dọdún bọ̀ kó tún wọn tún dẹ̀dẹ̀ tí ó fi di pé ara tí wọ́n lọ wọlé èèyàn máa ń fi bẹ́ẹ̀ ara tó yẹn ńlá àánú ara ẹni òun náà ni ẹ máa ń bí irú nǹkan yẹn. tó ṣé níparí àwọn kan ní pé kì í ṣe pé kíláàsì mi ká parí gidi kùránì wọn tá a bá ní parí nínú títí ń dání torí pé oṣù yẹn oṣù àlùkùránì. wọ́n ní ni ìdájọ́ kájọ́ mustapha lọ́wọ́. àkọ́kọ́ náà ìmáàmù tí kò bá kùránì kò sí láìsí kó gbé mọ́sáàfù lọ́wọ́ àbí kùránì yẹn kò rìbítọ̀ yẹn síkí ni kò sí jókòó dáadáa ni ma láìsí kó ma lọ́wọ́. bóòlù màmú tí màmú náà lè a eléyìí wúlò lálàyé ni tó bá jẹ́ sí pé ètò ọ̀fà tó ti gbé lọ́wọ́ òun ni pé ìmáàmù ìṣòro sí ìjókòó dáadáa láti mú ẹfí ṣàtúnṣe ìmáàmù bí tó bá gbàgbé kò sí láìpẹ́ ńlẹ̀ máa ń fàtò sàlàyé èyí tí mo tún gbọ́ táwọn àfáà tó sọ àwọn èèyàn ṣépè ẹ̀ eh, òun ni pé ẹni tó jẹ́ sí pé tí wọ́n bá ti ka fáṣẹ́ àtán tí wọ́n mú kankan mí lọ ọ̀nà rẹ̀ ti jìnà tọmọ tí ń ṣẹlẹ̀ mọ́ ah, ìgbà tó ń bá gbé kan lọ tó ń fọkàn bá lọ pé òun ó túnmọ̀ kékeré bá wọn ah, ní irú ẹ̀ lórí bùkátà tó ní irú ẹ̀ gbé lọ́wọ́ ntọrọ táwọn sọ ni ṣùgbọ́n tèmi tó yẹnu wá tẹ̀lé ìmáàmù kọ́mọ fọkàn tẹ̀lé kọ́mọ fojú wò lásán náà nínú àlàyé tí wọ́n ti ní abala yẹn òun yẹn. abẹ́lẹ́ ọ̀gá ọba àdìgbọ́lá ó ṣe àlékún àgbọ́yé ohun ìkọ̀kọ̀ kọ́mọ́ ìdọ̀nà ẹ̀sìn àdìgbò سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم